Gbada! Oh, Gbada! Oh, Gbada, God will punish you. Gbada, don't! Okay, take. Ah! ah. Monitor, yes sir. Monitor, yes sir. Go sir, don't worry go sir. Take them to the station. Thank you. Àwọn èèyàn mọ̀ mí sí ọlọ́pàá nínú sinimá àgbéléwò. Yes sir, this guy look like a criminal sir. Look like a criminal. Yes sir. Are you okay? mi ò ṣiṣẹ́ ọlọ́pàá rí èmi ò tí ì experience ọlọ́pàá tó bínú sí wípé mò ń ṣe iṣẹ́ ọlọ́pàá nínú sinimá àgbéléwò ah, mo jẹ́ ọmọ bíbí ìlú Abẹ́òkúta ní ìpòrò Ṣódẹkẹ́ nílùú Abẹ́òkúta ń bí eh, àti ìyá tó bí mi lọ́mọ àti bàbá tó bí mi lọ́mọ àwọn méjèèjì jẹ́ ọmọ bíbí ìlú Abẹ́òkúta níbí ní ìpòrò Ṣódẹkẹ́ bákan náà eh, mo ní àǹfààní láti bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ mi ní All Saint Anglican Church Primary School one ìgbà tí mo kú òǹbẹ̀ mo ní oore ọ̀fẹ́ láti tẹ̀síwájú lọ sí ilé ẹ̀kọ́ ti girama èyí tí a mọ̀ sí Nawarudin Grammar School ní Ọbántòkò nílùú Abẹ́òkúta mo náǹfààní àti lọ ṣẹ́ ní ilé epo nígbà tó di 1996 eh, tí mò ń ṣiṣẹ́ lọ́wọ́ nílé epo yẹn ni mo ní àǹfààní láti pàdé ẹni tí Ọlọ́run sọ pé kó jẹ́ ọ̀gá mi nínú iṣẹ́ eré orí ìtàgé àti sinimá àgbéléwò ìyẹn Alhaji Lukman Ẹ̀bùn Olóyèdé tí gbogbo èèyàn mọ̀ sí Ọláìyá Igwe epo ni mò ń tà àwọn náà dẹ̀ wá lọ́dún náà lọ́hùn wọ́n wá ra epo ni mo jẹ́ kí wọ́n mọ̀ wípé eré orí ìtàgé wu èmi náà láti ṣe ibẹ̀ ni mo ti gba fọ́ọ̀mù gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ wọn ọmọ ẹgbẹ́ Ọláìyá Films Company nígbà yẹn tí mo dẹ̀ ń kọ́ṣẹ́ lọ́wọ́ wọn kó tó di pé èmi náà di wípé mo gba ìyọ̀ǹda tèmi náà tí a ṣe graduation ní abẹ́ wọn gẹ́gẹ́ bí ọ̀gá wa lẹ́yìn tí aláǹfààní àti di òmìnira ara wa so láàárín ẹ̀ náà ni ọ̀rọ̀ ìyàwó wọ̀ tí ọmọ wọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà mi ò gbàgbé nípa wípé mo fẹ́ tẹ̀síwájú nínú ẹ̀kọ́ mi tí mo fi ní àǹfààní àti lọ sí ilé ẹ̀kọ́ gíga ti gbogbo nìṣe ìyẹn Moshood Polytechnics tó wà ní Òjèrè nílùú Abẹ́òkúta ibẹ̀ ni mo ti lọ ṣe marketing ní ND tí mo dẹ̀ tún ṣe marketing ní HND tí mo dẹ̀ graduate so lẹ́yìn ìgbà yẹn tí a dẹ̀ tún tẹ̀síwájú so ìdí nìyẹn tó fi jẹ́ pé nígbà tí mo wọlé ní 2018 gẹ́gẹ́ bí gómìnà ẹgbẹ́ tampan àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ògùn eh, mo ní àǹfààní àti tẹ̀síwájú nínú àwọn tí Ọlọ́run sọ pé ká gbé ṣe mo lọ sí ilé ẹ̀kọ́ Crescent University tí wọ́n wà ní àdéhùn ní àdúgbò randa làbẹ́kúta ń gbé so a lọ ṣe àjọ ní àjọṣepọ̀ tó dán mọ́rán láàrin ilé ẹ̀kọ́ gíga yunifásitì ti Crescent àti Tampan ti ìpínlẹ̀ Ògùn tí wọ́n dẹ̀ fún wa ní oore ọ̀fẹ́ wípé àwọn tí wọ́n jẹ́ òṣèré tí wọ́n ti ní ìmọ̀ lórí ẹ̀kọ́ kí wọ́n wá ní ìmọ̀ kún ìmọ̀ pàápàá jùlọ lórí ohun tí à ń ṣe tó ní í ṣe pẹ̀lú eré orí ìtàgé àti sinimá àgbéléwò kó tó di wípé eh, agbéra wa sílé gẹ́gẹ́ bí ìyàwó àtọkọ ni mo ti ń ṣe iṣẹ́ eré orí òun náà dẹ̀ ń bá mi ó mi lọ ó ń tẹ̀lé mi ó dẹ̀ ń fún mi ní full support ní gbogbo àsìkò yẹn ìgbà tó dẹ̀ di pé ọmọ wọ̀ ọ́ náà gbogbo support tó yẹ kó fún mi ló ń fún mi nígbà tí èmi darapọ̀ mọ́ eré orí ìtàgé eh, èyí tí mo dẹ̀ yàn láàyò níbẹ̀ òun ni eh, èyí tí a pè ní production management eh, àwọn director wa nígbà yẹn eh, lára wọn ni ọ̀gá wa alàgbà wáìdì ìjàdùadé tí gbogbo èèyàn mọ̀ sí di méjì wọn á kàn pé ẹni tó wà nítòsí ni pé ẹ lọ pé Owólabí Àjàsá wá ẹ kó uniform sí lọ́rùn kúkú ní irun gbọ̀n á ṣe ń ta fẹ́ kó ṣe so bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn láàrin sí nǹkan sí méjì kó tó di wípé Ọlọ́run fi oore ọ̀fẹ́ sí i mo lè sọ wípé ráǹkì ọlọ́pàá láti ìbẹ̀rẹ̀ tí lẹ́ni tí ò tí ì lókun rárá títí dé ìpele tó ga jù lọ nínú iṣẹ́ ọlọ́pàá which is IG tí n bá bẹ̀rẹ̀ sí ní to àwọn oyè yẹn ní kọ̀ọ̀kan bóyá màá láǹfààní àti mí ìṣẹ́yọ kan tàbí méjì tí màá fi to gbogbo ẹ̀ tẹ̀léra wọn bó ṣe wà mi ò ṣiṣẹ́ ọlọ́pàá rí mi ò mọ̀ nípa iṣẹ́ wọn ju wípé bí mo ṣe ń ṣe ọlọ́pàá nínú sinimá àgbéléwò ìdí yẹn tó fi jẹ́ pé àwọn tí àdìjọ ń ṣeré orí ìtàgé ọ̀pọ̀lọpọ̀ máa ń pè mí instead of kan tún pe ọlọ́pàá láti tọ́ wọn sọ́nà lórí àwọn aṣọ wíwọ̀ àti ìṣesí lórí iṣẹ́ ọlọ́pàá nínú sinimá àgbéléwò. well eh, èmi ò tí ì experience ọlọ́pàá tó bínú sí wípé mò ń ṣe eh, iṣẹ́ ọlọ́pàá nínú sinimá àgbéléwò mi tí ì experience ẹ̀ yàtọ̀ sí kí n dé àárín wọn kí wọ́n pọ́n mi lé kí wọ́n yẹ́ mi sí eh, ọjọ́ kan wà tí mò ń bọ̀ látẹ̀kọ́ mo drive mo wà nínú mọ́tò mi ìgbà tí mo dé. De checkpoint kan tọ́lọ́pàá kan rí mi ń bẹ̀ ah oh, appreciate mi gan inú mi dùn kódà n tó sọ lọ́jọ́ yẹn jẹ́ ohun tó wú mi lórí púpọ̀ ó jẹ́ kí n mọ̀ wípé nínú iṣẹ́ ọlọ́pàá tí mo tún máa ń ṣe despite the pé òun fúnra ara àwọn ọlọ́pàá ni tóun lọ sí police college tóun ṣe training tóun ṣe gbá òun tún máa ń rí ẹ̀kọ́ kọ́ lára àwọn nǹkan tí máa ń ṣe nínú iṣẹ́ ọlọ́pàá ó mú ìwúrí bá mi báyìí máa ń gbìyànjú láti gbé òṣùbà ó káre fún CSP Olúmúyìwá Adéjọbí pàápàá jùlọ lẹ́nu bíi ọ̀sẹ̀ mélòó kan sí oṣù kan sí àsìkò tá a wà yìí tí wọ́n láǹfààní láti sọ̀rọ̀ tó ọ̀rọ̀ ìwúrí ọ̀rọ̀ tí ó dára púpọ̀ tí wọ́n sọ nípa mi lórí ayélujára káàkiri all social media àwọn èèyàn dẹ̀ gbé àwọn bloggers gbé wípé Owólabí Àjàsá jẹ́ ẹni tí a lè pè ní ambassador ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà ìwúrí ńlá ló jẹ́ fún mi so mo appreciate wọn bákan náà ẹni tó jẹ́ ppro ọlọ́pàá ní Ogun State eh, SP eh, Abímbọ́lá Oyèyẹmí mo kí àwọn náà torí kò sígbà tí mo béèrè fún àwọn ìbéèrè látọ̀dọ̀ tiwọn náà tí wọn kì í tọ́ mi sọ́nà eh, àwọn ọlọ́pàá kan wà tí wọ́n jẹ́ ọ̀gá lọ́gàá tí wọ́n sọ fún mi wípé pẹ̀lú ìmọ̀ tí mo ti ní níwọ̀nba tí n bá lọ ṣe training eh, ìmọ̀ yẹn túbọ̀ máa kún ju bí mo ṣe ní mọ̀ pé kí n wá ṣiṣẹ́ ọlọ́pàá ṣùgbọ́n eh, mo nígbàgbọ́ púpọ̀ nínú iṣẹ́ orí ìtàgé tí mò ń ṣe àti pé ní gbogbo ìgbà yẹn kò sí education tó pọ̀ akànṣe ń lé nẹ́tíwọ́ọ̀kì mú káàkiri ni ṣùgbọ́n nígbà tó di wípé mo láǹfààní àti kàwé ọjọ́ orí kò fẹ́ fi àyè yẹn sílẹ̀ mọ́ ẹlẹ́nu ọjọ́ mẹ́ta yìí gan èmi àti ọ̀nkúmú ìwà Adéjọbí àsìjọ dápara lórí ẹ̀rọ ayélujára tí mo ní ó dá ní pé ó ti tásìkò fún mi láti ṣe ọlọ́pàá báyìí o tí wọ́n ní alàgbà ẹ ti dàgbà o <laughs> lè gbà yín mọ́ o so tó dàbí ọ̀rọ̀ àwàdà tàbí ẹ̀fẹ̀ láàrin àwọn méjèèjì ẹ ṣeun. àwọn tí wọ́n fẹ́ wá sídìí iṣẹ́ eré orí ìtàgé láti ta ni màá kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ wípé tí wọ́n bá láǹfààní àti wá bóyá ọ̀rọ̀ yorùbá ni bóyá òwe yorùbá kan sọ wípé ohun téèyàn bá bá lọ sọ́jà ni máa ń rán kéèyàn máa wo ariwo ọjà so that eh, kò ní máa yà káàkiri káàkiri so màá rọ̀ wọ́n wípé tán bá ti dé kí wọ́n focus lórí tí wọ́n fẹ́ wá ṣe kí wọ́n fọkàn sí kí wọ́n kọ́ dáradára kí wọ́n dẹ̀ mọ̀ àkótán bẹ̀ ni wípé gbogbo ohun tó dáa nílé ayé yìí àdúrà ló ń fẹ́ èyí tó tún kù díẹ̀ káàtó náà àdúrà náà ni kí wọ́n gbìyànjú láti máa gba àdúrà mo mọ̀ wípé dídùn lọ́sàn thank you